Dialogue for fluency. Àgọ́ nílé o. Ìwọ ta ni? Èmi lágbájá ni. Àgọ́ yá o. Wọlé. Ó mà tó jọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Dialogue again for fluency àgọ́ onílé o ìwọ ta ni èmi lágbájá ni àgọ́ yá o wọlé ó mà tọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú.